ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run mo sì tún wí pé ògo ni fún olódùmarè mo gbé ẹni tó ní ayé àti ọ̀run ga fún àánú àti orí ọ̀fẹ́ rẹ̀ fún ìfẹ́ ìyanu rẹ̀ tó tún fi pa wá mọ́ láti rí ọ̀sẹ̀ tuntun mìíràn ògo ni fún orúkọ mímọ́ rẹ̀ láàárọ̀ yìí mo súre fún ọ ní kùtùkùtù òwúrọ̀ yìí lórúkọ jésù nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí ò ní fara pa lórúkọ jésù olùgbàlà nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí ò ní rí dààmú ò ní rí wàhálà ayé ẹni tó ní ayé àti ọ̀run lórúkọ Jésù yóò bọ́ rìnrìn àjò ọ̀sẹ̀ yìí ọ̀sẹ̀ yìí ó sàn ẹ́ fún rere ọ̀sẹ̀ yìí yóò pè ọ́ ọ̀sẹ̀ yìí yóò múre bá ọ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí gbogbo àdáwọ́lé rẹ yóò yọrí sí rere a sì kọ́ wípé ire àti àánú ni yóò máa tọ̀ wá lẹ́yìn ní ọjọ́ ayé wa gbogbo lórúkọ Jésù ni mo gbàdúrà áńgẹ́lì ire áńgẹ́lì ìrànlọ́wọ́ áńgẹ́lì ojúrere lórúkọ jésù kó dàpọ̀ mọ́ kó bọ́ rìnrìn àjò ọ̀sẹ̀ yìí ògo ni fún orúkọ olúwa lórúkọ jésù kristi ni mo gbàdúrà tá a bá rí ohunkóhun tí a ti ṣe ní àṣeparí bí iṣẹ́ sátánì lójú oorun rẹ gbogbo àròkọ ibi tá a ti lè pa nípa tiẹ̀ lórúkọ jésù agbára àjíǹde kristi ó bà jẹ́ ó ní ẹ gbìmọ̀ pọ̀ yóò dasán ẹ sọ̀rọ̀ náà kì yóò dúró mo wí nínú agbára ọlọ́run gbogbo ìdájọ́ òdì tá a ti ṣe nínú ìjọba òkùnkùn lórí ayé rẹ lórí ìgbéyàwó rẹ lórí iṣẹ́ rẹ lórí ilé rẹ lórí ayọ̀ rẹ lórúkọ jésù ẹ̀mí mímọ́ yí ipò lónìí ọlọ́run ti yí ìdájọ́ aṣebipo tó yí ìdájọ́ iṣẹ́ ibi àwọn ẹ̀gbọ́n joseph po joseph ní ibilẹ̀ rò sí mi ṣùgbọ́n olúwa sọ ọ́ di rere ọba ọ̀kẹ́ yí ìdájọ́ po gbogbo ìdájọ́ òdì tá a ṣe nílé dì nínú ìjọba òkùnkùn lọ́dọ̀ aláàfáà lọ́dọ̀ wòlíì èké nípa tiẹ̀ lórúkọ jésù ẹ̀mí mímọ́ yí ìdájọ́ po mo wí ẹlẹ́rù ibi nínú ayé rẹ kó gbé ẹrù rẹ̀ àlá ibi ìran ibi lórúkọ jésù kò ní ṣẹlẹ̀ ọ lórí kò ní ṣẹlẹ̀ orí ọmọ rẹ kò ní ṣẹ lérí ọkọ rẹ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí lórúkọ jésù kristi ti násárẹ́tì wàá rí àánú gbà ògo ni fún orúkọ olúwa ògo ni fún orúkọ olúwa tá a bá rí ẹnikẹ́ni tó ń fi ikú dọdẹ rẹ tó ń fi ikú lépa rẹ lórúkọ jésù yóò gbakú náà kú ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ ọ̀rọ̀ rẹ yóò dayọ̀ òní kúkú àìtọ́jọ́ òní bá wọn kúkú ọ̀wọ́wọ́ ọfà yìí ò ní bà ọ́ ìbọn ayé ò ní ràn ọ́ lórúkọ jésù kristi ti násárẹ́tì wọn ò ní ṣí ọ mú ò ní bọ́ sọ́wọ́ agbénipa ẹni tí salva àti omega yóò máa tọ́jú rẹ yóò tọ́jú ilé rẹ yóò tọ́jú ọmọ ọkọ rẹ ògo ni fún ọlọ́run wa gbogbo ibi tí ẹ̀tọ́ rẹ bọ́ há sí ọ̀run gbà fún ọ lónìí gbogbo ibikíbi tí ẹ̀tọ́ rẹ bọ́ há sí lọ́wọ́ ènìyàn ni. Bo nínú ìjọba òkùnkùn ni agbára ọlọ́run ó yá kó gbà lé ọ lọ́wọ́ mo ní lórúkọ jésù kó gbà lé ọ lọ́wọ́ gbogbo ibi tí ẹ̀tọ́ rẹ̀ bọ́ há sí lórúkọ jésù kó gbà fún ọ ògo ni fún orúkọ olúwa tá a bá rí ọfà kọfà nínú ayé rẹ tàbí ohunkóhun tí sàtánì fi pamọ́ sí ọ lára tó lè mú kó o mọ̀ fi ayọ̀ la ọ̀sẹ̀ yìí já la oṣù yìí já la ọdún yìí já lórúkọ jésù iná ọlọ́run kó run dànù tá a bá rí ohunkóhun tó dúró bí ọ̀tá àlàáfíà nínú àgọ́ rẹ nínú ìgbéyàwó rẹ nínú ayé rẹ lórúkọ jésù iná kó run dànù iná ọlọ́run kó run dànù iná ẹ̀mí mímọ́ kó run dànù lórúkọ jésù kristi ti násárẹ́tì nítorí tiẹ̀ nítorí tolóore rẹ nítorí taláàánú rẹ nítorí tọkọ nítorí taya nítorí tàwọn ẹni tó fi àwọn abiyì lórúkọ Jésù ayé ò ní fẹ́ kún rẹ̀ lọ́wọ́ ẹ̀sìn abánisọ̀fọ̀ kò ní wọlé tọ̀ ọ́ mo wá gbàdúrà ìgbédìde fún ọ agbára Ọlọ́run kó gbé ọ dìde àṣẹ Ọlọ́run kó gbé ọ dìde àṣẹ Ọlọ́run kó gbé ọ dìde sí next level tó ti ta kanopi ayọ̀ tí orin ìyìn ó ti gba ẹnu rẹ kan àṣẹ ọlọ́run kó gbé ọ dìde sínú ògo àṣẹ ọlọ́run kó gbé ọ dìde àṣẹ ńlá látòkè wá eléyìí tó gbé jábésì dìde àṣẹ ńlá látòkè wá tó sọ̀rọ̀ nínú ayé ẹ́sítérì lórúkọ jésù àṣẹ ọlọ́run kó gbé ọ dìde níbi tó o ti lénìyàn níbi tó o ti lè sọ̀rọ̀ ẹni tó ní ayé àti ọ̀run kó lọ jà fún ọ ògo ni fún ọlọ́run wa ẹ̀yin ènìyàn yìí yóò dára fún yín yóò dùn fún ọ ibi ò ní bá o ò ní jẹ koro alágbára tó bá lóun ó fi ẹ̀tọ́ rẹ pọ́n ọ lójú àti òun àti agbára rẹ yóò ṣègbé níwájú rẹ àkọ́ yí pé ìwọ yóò rí ire olúwa ní ilé alààyè lórúkọ jésù gbogbo ibi tó bá dojúkọ ọ̀nà yóò máa là fún ọ aláàánú ọkùnrin aláàánú obìnrin aláàánú dúdú aláàánú funfun aláàánú ogun ọ̀run lórúkọ jésù olùgbàlà wọn ò ṣe ọ lóore gbogbo àdáwọ́lé rẹ pátá ni yóò yọrí sí rere ní ipò àìsàn yẹn lórúkọ jésù ìwà aláìsàn ó yá gba ìwòsàn lórúkọ jésù ẹ gba ìmúláradá ọ̀rọ̀ rẹ dayọ̀ nínú ìwé ditalórómì twenty eight verse eleven ó ní olúwa yóò sọ ẹ́ di púpọ̀ fún rere olúwa yóò sọ ẹ́ di púpọ̀ fún rere ọ̀rọ̀ yìí ni mo wí nínú agbára ọlọ́run kó ṣẹ mọ́ ọ lára lórúkọ jésù kó ṣẹ mọ́ ọ lára àṣẹ ọlọ́run kó sọ ẹ́ di púpọ̀ fún rere ògo ọlọ́run kó yọ lára rẹ ògo ni fún orúkọ olúwa ògo ni fún orúkọ olúwa nínú ìwé wòlíì àìsáyà àìsáyà fifty nine verse one to two ó ní kíyèsí ọwọ́ olúwa kò kúrú láti gbani bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò wúwo tí yóò fi gbọ́ ó ní ṣùgbọ́n àìṣedéédéé ni ó yà yín kúrò lọ́dọ̀ ọlọ́run yín bí o ti lọ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí mo bẹ̀ ọ́ gbogbo àìṣedéédé tó lè mú kó o mọ̀rì ọwọ́ agbára ọlọ́run tó lè mú kí ọlọ́run mọ̀nà wọ agbára rẹ̀ bí ọmọ láti jà fún ọ láti fún ọ níre láti fún ọ láyọ̀ láti jà fún ọ láti na ọwọ́ rẹ̀ kó gbé ọ sókè gbogbo àwọn àìṣedéédé yìí jìnnà sí mú ẹ̀ṣẹ̀ jìnnà sí àgọ́ rẹ̀ kó o lè rí ojú rere ọlọ́run kó o lè rí ọwọ́ agbára rẹ̀ kí ọwọ́ agbára rẹ̀ lè gbé ọ sókè kí ọwọ́ agbára rẹ̀ lè jà fún ọ kí ọwọ́ agbára rẹ̀ lè gba ire rẹ̀ fún ọ. bíbélì wípé bí àwa bá gbẹ ẹ̀ṣẹ̀ láyè láyà wa nínú ìwé oní psalm sixty six ó ní olúwa kì yóò gbóhùn wa yẹn ni pé kí àdúrà rẹ lè gbà kí àdúrà kùtùkùtù òwúrọ̀ yìí kó lè ṣẹ lórí ayé rẹ ẹ jẹ́ ká dágbére fẹ́ṣẹ̀ jìnnà sí ẹ̀ṣẹ̀ ìwé Rome orí ìkẹfà ó ní ǹjẹ́ kíni ká wa ti wí ẹsẹ̀ ìkíní rẹ̀ ó ní ṣé a lè wà nínú ẹ̀ṣẹ̀ ká ní kó orí ọ̀fẹ́ Ọlọ́run máa pọ̀ sí i bíbélì wípé ká má rí i ìyẹn ní wípé a lè wà nínú ẹ̀ṣẹ̀ ká ní kó orí ọ̀fẹ́ rẹ̀ máa pọ̀ sí i yẹra fún ẹ̀ṣẹ̀ sá fún ẹ̀ṣẹ̀ jẹ́ kí ọ̀rọ̀ ọlọ́run kó jẹ́ ohun tó máa ṣe àṣàrò nínú rẹ̀ sọ fún Joshua ní ìwé òfin yìí kò gbọdọ̀ kúrò ní ẹnu rẹ̀ ṣùgbọ́n kí ìwọ kí o máa ṣe àṣàrò nínú rẹ̀ lọ́sàn àti ní òru nítorí náà bí ìwọ náà bá jí tó gbàdúrà tó yin ọlọ́run ṣàṣàrò nínú ọ̀rọ̀ rẹ̀ dáfídì wípé ọ̀rọ̀ rẹ̀ ni fìtílà sí ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà mi yóò sì máa tọ́ ipa ọ̀nà rẹ̀ ààbò rẹ̀ kò ní ká kúrò lórí ayé rẹ̀ àánú rẹ̀ kò ní ká kúrò lórí ìdílé rẹ̀ nítorí náà sá fún ẹ̀ṣẹ̀ kó o tún ẹsẹ̀ ọ̀rọ̀ ọlọ́run yẹn kà wíwá ìsáyà fifty nine verse one to three kó o sì fi gbàdúrà kọlọ́run ó na ọwọ́ rẹ̀ nínú agbára kó gba àwọn ẹ̀tọ́ rẹ̀ fún ọ kó o fi gbàdúrà ọwọ́ rẹ̀ tí ò kúrú láti gba nìyẹn kó nà sínú ìdílé rẹ kó nà sí hmm. gbogbo ibi tó ti nílò ìdásí olódùmarè kó gba ayọ̀ rẹ fún ọ kó gbé ọ sókè kó gbà ọ lọ́wọ́ ogun ọwọ́ olúwa yóò ṣiṣẹ́ agbára ìyanu yóò sì jẹ́ tiẹ̀ wàá ní ẹ̀rí rere wàá sì gbégbá ọpẹ́ ògo ni fún orúkọ olúwa fi àdúrà yìí ránṣẹ́ sí gbogbo àwọn olólùfẹ́ rẹ bó ti ń ṣe yóò dára fún ọ má gbàgbé pé dídé jésù súnmọ́ tòsí sì máa rántí wípé ojú ẹlẹ́ṣẹ̀ kò lè rí ògo rẹ̀ ohunkóhun tá a bá sì kà mọ́ wa lọ́wọ́ náà la fi ṣe ìdájọ́ wa ní gbogbo ìgbà ní gbogbo àkókò gbìyànjú láti máa fi ara rẹ hàn gẹ́gẹ́ bí aṣojú olódùmarè gẹ́gẹ́ bí àyànfẹ́ ọlọ́run gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run lórúkọ jésù àódéjọba ọ̀run yóò sì dára fún jésù olúwa wa àmín hallelujah.